اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi wa kafa wàlá cudwana ilà calaamani citada. والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله أهل الوفا ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أرجو فن الله وبا سبحانه وتعالى شيء فن نبوة محمد صلى الله عليه وسلم أكي أن يلقوا مسي أريتو يتو وهدي النبي إمانا نبوة محمد صلى الله عليه وآله وسلم èyí tí àwọn onímọ̀ wa tí wọ́n ti gbáradì láti bá wa sọ̀rọ̀ ní ìdajì tẹ̀ní lórí ntí ó ní pẹ̀lú ìgbàgbọ́ àwọn mùsùlùmí léyìí tí wọ́n sì ń kà fún wa bọ̀ nípa òṣùlù iman àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ìtọ́pọ́n súnkálé ni pẹ̀lú ògo ọlọ́run ọba òun náà ni alìmánu bilkadar ìnígbàgbọ́ sí kádàrá léyìí tó ṣe pé òun náà láfi kásẹ̀ ọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìgbàgbọ́ náà láfi kánlẹ̀ ọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ nínú kádàrà oníkí ẹbá ṣe fàdílà tó ṣe kọ́lọ̀ kó mọ́ṣàbá ṣàlékún rárá yín bísmìlá. alhamdulilahi wasalaatu wasalaam alal mabuuti rahmatan lil alamin muhammad bin abdullah wa ala alihi wa sahabihi wa alayna ajmahin. ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba ọba adẹ́dá ọba tí ó ṣe pé òun náà ní í ṣètò gbogbo nǹkan tí ń lọ tí ń bọ̀ láyé ọba yìí òun náà ni ìkápá ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ń bẹ lọ́wẹ̀ abẹ́ kọjọ jàre kọ́mọ́sá jẹ́kẹ́mi wọ́gùn lórí dáadáa kó fún wa ní iṣẹ́ rẹ ṣe kó sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlá àjọ kan ṣoṣo rẹ̀. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anábìwa muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́hún ọba kọ́mọ́sá jẹ́kíkẹ́ náà kọ́ bá kó sì jẹ́ kí ìkẹ́ náà kọ́ bá gbogbo àwọn tí bá ń fìṣẹ́ tẹ ìṣèjọ́ tálíkì amòfìdé ọ̀rọ̀ lérí àwọn òṣèlú iman ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí èyí tá à ń ṣàlàyé fúnra wa láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn òun náà ni a sì tún máa tẹ̀síwájú nínú ẹ̀ bó ti jẹ́ pélé náà ni ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tó sì pé òun náà ni ó ìgbẹ̀yìn àwọn ìpìlẹ̀ yìí eléyìí sì ní gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fúnra wa síwájú ajé ó yé wa pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí bíyàn ọba ti ní nígbàgbọ́ síwájú tí ó sì ní tó fi kú láyé irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ kò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run kò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ la fi gbọ́dọ̀ tún gbàgbọ́ yé èyí tá a tún fẹ́ sọ ní dédé àsìkò yìí náà eléyìí náà ni alìmánu bilkọ́dà ìnígbàgbọ́ sí kádàrá dáadáa kádàrá ló ṣẹlẹ̀ ní àbábúrú rẹ̀ gbogbo ń tọ́wá wuyẹ̀ òkọ́sẹ̀ sílẹ̀ sí wa ráyé kábẹ̀bẹ̀ kádàrá ọlọ́wọ́n ọba ni kí làwọn ń pè ní alkọ́dà ìta ń pè ní alkọ́dà òun náà ni takdiru lahi ta'ala lilka inat ìpè bubu tí ọlọ́wọ́n ọba àlá tó pè gbogbo ohun ń bẹ pátápátá yẹn alkainat gbogbo ń ti ń bẹ pátápátá ìpè bùbù wọn tọ́lọ́wọ́n bá aláàpè bùbù wọn kalẹ̀ ìpè wọn máa bẹ báyìí ni wọ́n sì ṣe máa ṣe èèyàn ní lára tí ń bẹ ni àlìjánu ní lára tí ń bẹ ni àwọn màláìkà ní lára tí ń bẹ ni àwọn ayé ní lára tí ń bẹ ni sánmà ní lára tí ń bẹ ni ilẹ̀ ní lára tí ń bẹ ni àwọn irúgbìn ní lára tí ń bẹ ni gbogbo àwọn nǹkan yìí pátápátá pípé bùbù tọ́lọ́wọ́n bá aláàpè bùbù wọn bí wọ́n ṣe máa jẹ́ bí wọ́n ṣe máa lọ bí a ṣe máa rí wọn láyé àwọn nǹkan yìí là ń pè ní kádàrá hasbama sábàkọ bíhi ilmu tó ṣe pé àwọn nǹkan yìí wọ́n wà lóde wọn gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba bó ṣe nímà nípa rẹ̀ bímọ rẹ̀ sì fi gbáwájú rẹ̀ ìyẹn ni pé báwo èèyàn ṣe ń bẹ lónìí yìí bẹ́ẹ̀ ni ó ṣe wà nínú ìmọ̀ ọlọ́wọ́n ọba síwájú ká tó máa bẹ́ẹ̀ bí ayé ṣe ń lọ lónìí tí ń bọ̀ bí ṣe ń lọ tí ń bọ̀ yìí bẹ́ẹ̀ ló ṣe wà nínú mọ ọlọ́run ọba ọba dẹ́dà síwájú kí ayé tó máa bẹ wọ́tàdọ́ ti hó hikmatu gbogbo àwọn ìbùbù tọ́lọ́wọ́n bá pèbù sí gbogbo àwọn nǹkan tí ń bẹ láyé yìí náà ni gbogbo ẹ̀ náà sì ń lọ ní òde wọn bó ṣe ṣe déédéé ọgbọ́n àtòyè àlá subahánahu wọ́tàhálà eléyìí là ń pè ní kádàrá. kadara bọ́lọ́wọ́n bá àlá bó ṣe ṣe gbo ètò gbogbo nǹkan pátápátá bó ṣe kalẹ̀. ẹ̀rí yìí ta nígbàgbọ́ nínú ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ tí ó rinlẹ̀ sínú ọkàn wa pé ń bẹ ẹ̀rí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn èèyàn ni pé èèyàn bá lówó nítorí pé àti màpé ó ti wà nù àkọọ́lẹ̀ ọlọ́run ó ti wà nínú ètò ọlọ́run tọ́lọ́run bá ti ṣe kalẹ̀ pé bí ó ṣe rí nu bẹ́ẹ̀ náà ni pé táburú bá ń ṣẹlẹ̀ a ní láti nígbàgbọ́ pé ọlọ́run ọba náà ló pè bùbù ló ṣètò aburú yẹn pé kó rí bẹ́ẹ̀ ẹni tí ò lówó lọ́wọ́ àràkádàrá náà ni ẹni tí ò rí jẹ àràkádàrá náà ni ẹni tó bímọ tọmọ rẹ kú àràkádàrá náà ni ẹni tó tán fẹ́ níyàwó tí wọ́n fẹ́ ní sulọ́kà níyàwó tí ò bímọ tí ò foyún tí ò finú soyún tí ò fẹ̀yìn bọ́mọ lára kádàrọ̀ ọlọ́run náà ni eléyìí agbọ̀rọ̀ gbà sínú gbèsè ayé wa wàhálà tọkàn máa ń sábà ṣẹlẹ̀ sáà mùsùlùmí lónìí ni pé dáadáa kádàrá náà máa gbà àìsábà àgbà burú bẹ̀ bẹ́ẹ̀nìkan bá fò sálẹ̀ tó bá kú lọ́sọ̀ gangan nísìn níta sọ ni pé àsọ̀lọ̀ náà ló tún ṣe léyìí náà sí kádàrá àìsábà àgbà kádàrá ń bẹ̀ o péyàn bá lọ sí yunifásitì tó kàwé tó mọ gbogbo ẹ̀ tó tó sì lọ níṣẹ́ ńláńlá lọ́wọ́ tó padà wá lọ di pé wọ́n ṣàkìrẹ̀ lẹ́nu iṣẹ́ á ní sí kádàrà lélẹ́yìn náà ayé ní í ṣe ìhùn náà ìtumọ̀ rẹ̀ ni pé àti ìnígbàgbọ́ tó yẹ ká ní èso ọmọ ẹgbẹ́ wá sí wa lẹ́mìí lóòótọ́ àgbọ̀dọ̀ gbà bẹ́ẹ̀ nípa pé kìí ṣe pé sí ọlọ́run ni ìsí ọlọ́run náà ni òun náà ló ṣe é tọ́ kọ́dà táwọn èèyàn bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n lọ́wọ́ ń bẹ̀ náà bóyá jẹ́ ni àbáyé ni àbálẹ̀jànú àgbàpọ̀lọ́ náà ló ṣe é pàápàá jùlọ a gbọdọ máa ní bìlífù pé ayé ṣe kinní kan ní láì ṣe pa abátí ẹ̀rá pẹ̀rẹ pé ń tọ́jọ mọ́rọ̀ ayé ń bẹ̀ tábàdà parẹ́ pé ń tọ́jọ mọ́ ọ̀rọ̀ àlìjànú nínú kan yẹn a darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba akàngbà pẹ́tọ́ àlìjànú lọ́lọ́run ló sábàbí sí nǹkan yìí fi ń ṣẹlẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa kádàrá ó láwọn nǹkan mẹ́rin kan tó yẹ kí gbogbo wa ká nígbàgbọ́ sí si tí ó fi máa tí ní gbàgbọ́ sí kádàrá yìí tí ó fi nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlá táwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ọba ti sí lára yìí nígbàgbọ́ wa sí kádàrá ni àjẹsí pé ní àgbà kádàrá gbọ́ àjẹ́ pé ìgbàgbọ́ wa ìjẹ́ mùsùlùmí wa kìí ṣe ìjẹ́ mùsùlùmí tí ó nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run aláwọ̀kọ́ àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí alìmánu bi bi kò lè ọlọ́run ọba ọba adẹ́dà ọba ṣẹ̀dá gbogbo nǹkan tí ń bẹ láyé pátápátá àtẹ̀yí tí ó bẹ lálẹ́ kìámà tó ti wà lálẹ́ kìámà pátápátá ọlọ́run ọba nímọ̀ nípa gbogbo ẹ̀ láláìsẹ́kùn kankan gbogbo ẹ̀ lọ́lọ́run nímọ̀ nípa rẹ̀ ó sì nímọ̀ gbogbo àwọn nǹkan yìí ní jom látàn lápapọ̀ pẹ̀tọ́ àwọn èèyàn máa jẹyàn àwọn ẹranko máa àwọn màláìkọ máa jẹ màláìkà ntí ọmọ ajá sẹ́mà lélẹ́yìí ntí ọmọ ajá lélẹ́yìí ọlọ́run ọba mà wọ́tà fúnṣe ìlà ó tún wá mà ní ti kékeré ká tún tu sí pẹ́ ká tu sí wẹ́wẹ́ pétọ́ àwọn etí ọmọ ajé ni àwọn kan bẹ tí wọ́n máa rí báyìí àwọn kan bẹ wọ́n máa dúdú àwọn kan máa funfun ọlọ́run ọba mà gbogbo ẹ̀ àti bí kálukú ó sì lọ àsìkò tí kálukú ó dà yé ọlọ́run ọba mà níjọ́ tí sẹ́mà ọ jẹ ọlọ́run ti mà síwájú tẹ́lẹ̀ pé yóò jẹ sẹ́mà àsìkò tí ó sì jẹ sẹ́mà àsìkò tí sẹ́mà ò ní jẹ sẹ́mà mà gbogbo ẹ̀ ní ọlọ́run bá allah subhanahu wa ta'ala ìmọ̀ tá a bá kọ́ra wa tí nǹkan bá ti wá ń ṣẹlẹ̀ láyé nìkan mà kọ́ ọlọ́run bá ti mọ̀ síwájú tẹ́lẹ̀ torí pé ọlọ́run bá aláàjẹ kó yé wa pé wọ́n máa tẹ́síkò tómi wọ rọ́kọ̀tìn ìlà alamuha gàgà ewé kan kò lè ṣàdédé jábọ́ látòrí igi wíyẹn bá yẹn bá dúró lábẹ́ igi nísìn igi ọ̀dán bóyá ewé kan ara wa jábọ́ ńbẹ bí ewé yẹn ṣe jábọ́ yẹn ni kó tó di pọ́ jábọ́ lọ́lọ́run ọba ti mọ̀ kìí dẹ́ sígbà tá a wà láàyè lọ́lọ́run ti mọ̀ ó ti mọ̀ á tipẹ́tipẹ́. wàlà habbatin fíìdùl mẹ́tẹ̀l ard a sì ní rí irúgbìn kan nínú ilẹ̀ tí ó wà ní sàlẹ̀sàlẹ̀ ilẹ̀ yìí irúgbìn tí ń bẹ sàlẹ̀sàlẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ní mọ̀ pàbó ṣe wà ń bẹ̀ kó tó di pọ́ wà ń bẹ̀ àtàsìkò tí ó lù wà ń bẹ̀ mà tí ó wà ń bẹ̀ mà. wàlà rọ́tìbìnì irúgbìn yóò ní sàdédé máa tutù kọ́ máa tutù níbi tó wà àyàfi kó wà nù mọ́ ọlọ́wọ́n ọba subahana wa ta'ala gbogbo àwọn nǹkan tá a wá ń sọ yìí tá bá ti mọ̀ pọ́ ọlọ́wọ́n ọba ní mọ̀ nípa àwọn kan yìí á gbà débi pé azalan wa abadan ó ti ní mọ̀ yẹn tipẹ́tipẹ́ tí ìmọ̀ yẹn tá a ti àárí pilẹ̀ fún kò sí pé pípì ìdìbò báyìí lọ́bẹ̀rẹ̀ láti ilẹ̀ rọ alọ́ ọlọ́wọ́n ọba ti mọ̀ nípa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láyé yìí bákan náà wa abadan bí ó sì máa máa torí ẹ̀ láàkì ròyìn ọlọ́wọ́n ọba a lè fi àìmọ̀kan ròyìn ọlọ́wọ́n ọba torí gbọ́ títí ń bẹ náà ma rẹ̀ ti ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn ni ti wò rí bẹ́ẹ̀ onígbà a máa ń nímà onígbà tá a gan onígbà a ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni bá wọ ọba láàbẹ̀ torí ìmọ̀ ọlọ́wọ́n ọba náà tún mọ̀ bóyá mímọ yàtọ̀ alákòbí àfọwálìhì agbọ́dọ̀ mọ̀ kí gbogbo tó rò pọ̀ mọ́ ma bá aláǹṣe níṣẹ́ bíi kọ́lọ́wọ́n ọ̀dẹ́dà bíi kọ́lọ́wọ́n ọbọ̀ rọ̀jò ó ti nímọ̀ nípa rẹ̀ síwájú pé òun ọ̀dẹ́dà báyìí òun ó sì rọ̀jò báyìí lásìkò báyìí awobi àfọwálì ìbáàdì àbáwọn nǹkan ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ní ọ̀dọ̀ wa ọlọ́run ti nímọ̀ nípa rẹ̀ ìwọ́tọ̀ nàyàn ọlọ́run ti ìwọ tó o jẹun ọlọ́run ti mọ̀ kọ́ jẹun lásìkò báyìí ìwọ tó o sùn ọlọ́run ti mọ̀ kọ́ àsìkò báyìí ló sùn di àsìkò báyìí ló orin iye tó rí sùn láyé lélẹ́yìí gbogbo ẹ̀ lọ́lọ́run ti kẹ́ni ló ti ní máa parẹ́ eléyìí jẹ́ ìmọ̀ kan tó ṣe dandan tèmi àti yín tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí lára ọ̀rọ̀ kádàrá ẹlẹ́ẹ̀kejì nínú tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí lára kádàrá òun ní gbogbo wa gbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba ni gbogbo tó ti wá nímọ̀ sí yìí náà ni kátàbàdà àlèkàfẹ́ lọ́wọ́ àlùmáfúù ọkọ̀ gbogbo ẹ̀ pátápátá sínú wàhálà kan tá à ń pè ní láwọlẹ̀ mahfoud wàhálà àtọ́lọ́wọ́n bá aláàdáàbòbò tí ìbàjẹ́ ò lè débẹ̀ láéláé ọlọ́nkọ̀ gbẹ̀ ọkọ̀ gbẹ̀ síbẹ̀ kíkọ́ tó wá kọ́ síbẹ̀ yìí náà ní ó ti wà ti pẹ́ ni o a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ti ń ṣẹlẹ̀ láyé pátápátá tọ́lọ̀ ti ní ìmọ̀ nípa rẹ̀ ó tún ti kọ́ gbogbo kalẹ̀ náà eléyìí oṣù wa ni pé ká máa wá rò ká máa wá rò pé ah, bó ni làwàláyìn ó sì wá tó sí yóò tó ayé yìí ní kọ̀kọ́ ọlọ́nkọ gbogbo ti ń ṣẹlẹ̀ tó fi dé rí bí ayé àtìdún ṣe ń jẹun nínú ilé ọlọ́run bá kọ́ gbé kalẹ̀ sínú tíra yẹn torí pé ó ti ní màá pa rẹ̀ pé ayé ọ̀ rẹ̀ lásìkò yìí yóò sì jí aṣọ rẹ̀ lásìkò yìí ó ti ní màá pa rẹ̀ pé ìdó ni ò ní jẹ́ gbádùn rẹ̀ lásìkò yìí ọlọ́run bá láti máa pa gbogbo rẹ̀ ó sì kọ́ gbogbo ẹ̀ kalẹ̀ sínú àwọn àkọọ́lẹ̀ yẹn ẹni tí ó soríire ni àtẹni tí ó sórí ibú ẹni tí ó darí ayé ni àtẹni tó sì kí wọ́n darí rẹ̀ tí ó fi kú ni gbogbo ẹ ti wà lákọọ́lẹ̀ ọlọ́run ọba ẹ̀rí sì wà fẹ́lẹ̀ yìí ẹ̀rí ọlọ́run bá kó méjèèjì papọ̀ ọ̀rọ̀ nípa ìpóhun ti nímọ̀ síwájú yìí ó kó papọ̀ nínú àyà kan náà ó ì tún kó kàkà kó ń kó gbogbo ẹ̀ kalẹ̀ nínú àyà kan náà gẹ́gẹ́ bó ṣe wà nínú suratul hajj àyà seventy ọlọ́ni alamta alam annalọ́ha yẹ alamu máa sàmà wá ti wà ọ̀rọ̀ ọlọ́ni sọ́ọ̀mù ni ipe ọlọ́run ọba dẹ́dàá ọba yìí ó nímọ̀ nípa gbogbo ohun ń bẹ ní pátápátá ọ̀rùdì gbogbo ń bẹ nílẹ̀ tọ̀ tani tani ń bẹ ńlẹ̀ bẹ ń òṣùpá ń bẹ ń bẹ ìràwọ̀ ń bẹ ń bẹ bákan náà ilẹ̀ ńkọ́ àwọn ń bẹ ń bẹ ń bẹ ń bẹ èèyàn ń gbogbo ẹ̀ ìgbà tó wá tán yìí náà ni ọlọ́ni iná dáàlì kẹfí kìtàbìn ọlọ́ni gbogbo ń tà yìí náà ń bẹ́ẹ̀ nu tíra kan ìyẹn ni pé ìgbà lọ́wọ́ bá mà tán ó tún wá ní wọn kọ́ sínú láwùlì ọlọ́ni iná dáàlì ọlọ́ni ọlọ́run ní gbogbo nǹkan yìí ni ọ̀rọ̀ rọrùn fáwọn ọlọ́run ọba iná iná dáàlẹ́kà alàláhì yẹ̀sẹ̀ ọlọ́run ní àwọn nǹkan yìí rọrùn fọlọ́run bá parí ọlọ́run ó rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ agbọ́dọ̀ gbà pọ́lọ́run ọba subahana wa ta'ala ó nímọ̀ yìí síwájú ìtọ́sẹ̀lẹ̀ sí wa láyé yẹn ó ti mà á síwájú bákan náà ni ó tún ti kọ́ síwájú ọlọ́run sì lélẹ́yìí gbogbo wa lọ́rọ̀rùn fún láti nímọ̀ nípa owó kan pé kakọ́ ìyẹn ni pé wà gbogbo wa ló sì rọrùn fún kakọ́ kalẹ̀ sùkọ́lẹ̀ ẹni tí ò kàwé rí tí ò lọlé ké ó rí láti kọ́ owó kan kalẹ̀ ń tọ́ rọrùn fún láti kọ́ ni tọ̀tọ́ bá wá jẹ́ pé rọrùn fáwọn ọmọ ènìyàn tó ṣe pé a ti fìgbà kan rí tó ṣe pé gbogbo ń tọ́lọ́wọ́n bá aláàdá fún wa a lè dá lò wọ́n bá wa kọ̀ǹtró rẹ̀ ni wọ́n bá wa darí rẹ̀ ni a ti fìgbà kan lẹ́nu tá a lè dá fi kọ̀ǹtró oúnjẹ wọ́n bá wa lò ni wọ́n bá wa fi oúnjẹ síbẹ̀ ni àti ìgbà kan lójú rí tá a lè fèrè náà àgbà kan nílẹ̀ akáyì tí ò wúlò fún wa tó ti tó tó dàgbà ní tó ọba rọrùn fún wa láti lè kọ́wó kan bó ṣe rọrùn fún wa láti mọ̀ nípa tí wọ́n ń pè kan ìyẹn tá à one tá a mọ̀ yìí tá a sì lè kọ́ kalẹ̀ bó ṣe rọrùn tó yìí kọ́lọ́wọ́n bó gbogbo ti ń ṣẹlẹ̀ láyé pátápátá kó ìtún kọ́ nínú àdìsá fáwa abdullahi ama amúrùbùnulà àṣì ó sọ pé òun gbọ́tà nàbì sọ pé katabalọ́hu makọ́dìrì alkhalaik ó ní ọlọ́run ọba subhana wa ta'ala ọkọ̀ gbogbo gbogbo àwọn kádàrá ìyẹn ni pé e, ètò bí gbogbo nǹkan ó ṣe lọ láyé ọlọ́run ọba ti kọ gbogbo ẹ̀ kálẹ̀ tí ọmọ tí gbogbo nǹkan ṣe lọ láyé ọlọ́run kọ gbogbo ẹ̀ kálẹ̀ kọ́bùlà àyìnyá xalókọ̀ sàmáwá àti wàlárùn síwájú kọ́lọ́wọ́n ọba aláwọ̀ tó dá sánmà àtìlẹ̀ bí hamsina alfasana ìyẹn ni pé síwájú kọ́lọ́wọ́n ọba tó dá sánmà àtìlẹ̀ ní tí ò dín ní fifty thousand fifty thousand years sẹ́yìn lọ́lọ́wọ́n ọba aláàtì kọ́ gbé kalẹ̀ ìyẹn ni pé káyọ̀ tó jáyé sánmà àtìlẹ̀ náà ni ti ń jáyé táyé fi ń jáyé káwọn èèyàn tó máa wà mẹ́ẹ̀ kí sánmà àtìlẹ̀ tó wá dé yìí fifty thousand years sẹ́yìn lọ́lọ́run ti ní kí gègé ọkọ̀ gbogbo ẹ̀ kalẹ̀ ajẹ́pọ̀sì ti mà síwájú ni kó tó de pé wọ́n ní wọn kọ́ torí ẹ̀ a ní láti nígbàgbọ́ sí eléyìí náà lára kádàrà nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tààtún ẹlẹ́ẹ̀kẹta tààtún gbọ́dọ̀ nígbàgbọ́ sí lára kádàrà òun náà ni pé gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí wa láyé lẹ́yìn pa àmọ̀pọ́lọ́wọ́n bá nímọ̀ nípa rẹ̀ kò sẹ́yìn rẹ̀ bákan náà tá a dẹ̀ tún gbà pé ó ti kọ́ kalẹ̀ náà síwájú kéde ẹ̀ ti bí kọ́tọ́lọ́wọ́n bá aláàkọ́kọ́ lè kó kọ́ bàgbà bí kọ́ ọkàn fi sọlá lọ́dọ̀ ààrẹ náà ni ó ní hekima katọ́lọ́mba aláàfẹ́ yọ kí tó fi kọ́ kalẹ̀ síbẹ̀ torí pé àwa la máa kọ nǹkan kalẹ̀ tó ṣe pé ká má ba àgbàgbé láti lè fi rí dèmọ́lẹ̀ tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ o wọ́n tún gbọ́ yé lọ síbi kí ọlọ́wọ́n fẹ́ gbàgbé wọ́n kàn fẹ́ fún wa ní hekima kan tó ṣe pé húwọ́ ya àlámù ha òun náà lọ́ ma hekima yẹn fúnra rẹ̀ tọ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tọ́wọ́ yẹ ká nígbàgbọ́ sí lára káràrà òun náà ní pé ká nígbàgbọ́ pé bí a nà jẹ́mí alka inat gbogbo ti ń bẹ̀ láyé pátápátá omi ni èèyàn ni ẹranko ni àlejànú ni ilé ni mọ́tò ni nǹkan tá à ń lò tá a fi ń dáná ni nǹkan tá a fi ń ṣàǹfààní láyé ni gbogbo ẹ̀ pátápátá kọ́dà atẹ́gùn ni àbí agbára táwọn kan ní ni ìdarí ayé táwọn kan ní ni ìdarí àwùjọ kan táwọn kan ní ni ìdarí ìletò kan táwọn kan ní ni gbogbo àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ láyé pátápátá yìí a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ kò sàdédé ṣẹlẹ̀ ìlà bí màṣí àtìláhi bí màṣí àtìláhi subihana wa gbogbo ẹ̀ pátápátá ni ń ṣẹlẹ̀ pẹ̀lú pé owó ọlọ́run ọba kọ́ ni bẹ́ẹ̀ nìkan bá lo agbára tó bá rí i lò ó wọ ọlọ́run kó ṣẹlẹ̀ ni tẹ́nìkan bá jẹun tó rí i jẹ tó sì yó ó wọ ọlọ́run kó ṣẹlẹ̀ ni tẹ́nìkan bá bú ọlọ́run ọba tó sì rí ibú jẹ gbé ó wọ ọlọ́run ọba kó ṣẹlẹ̀ ni gbogbo ntí kálukú ń se pátápátá ẹnìkan fẹ́ dolówó ó sì rí i dà ẹnìkan fẹ́ pa àwọn èèyàn lẹ́kún ó sì rí pa àwọn lẹ́kún ẹnìkan fẹ́ sórí ire ọfẹ́ kọ́ mọ́sálásí ọfẹ́ ṣe dáadáa sínú ìlú ọfẹ́ dédé oyè ọfẹ́ jẹ president ni ọfẹ́ jẹ minister ni gbogbo tó bá wù kó lè fẹ́ jẹ láyé ó wọ ọlọ́run ọba kí nǹkan yẹn ṣẹlẹ̀ ni. tọ́ sàwáwò kánàtì mímọ yàtà alákò bìfíìlìhì yàtà alákò bìfíìlìhì àwọn mímọ yàtà alákò bìfíìlì almaklukọ́t tọ́ àwọn nǹkan tá a ní pé gbogbo oníṣẹ̀lẹ̀ láyé yìí tá a ní pé ọlọ́run ọba ó fẹ́ kí nǹkan yìí ó rí bẹ́ẹ̀ ni bóyá nǹkan yẹn ni ntí máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ nìyẹn ni inú ìgé bí rọrùn kàtà ti kàlẹ́ kan fúnra wa nípa pé àwọn iṣẹ́ táwọn ọmọ nìyẹn ń ṣe fúnra wa so bóyá gbogbo iṣẹ́ tá à ń ṣe fúnra wa yìí ni tí a bá rí iṣẹ́ ni ọlọ́ọ̀fẹ́ kọ́lé òṣèré lè yẹn kọ́ ó ní ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ ṣe doctorate òṣèré ṣe ọ̀fẹ́ lọ university orí lọ ọ̀fẹ́ ṣe master orí ṣe ọ̀fẹ́ ṣe doctorate orí ṣe ó wọ ọlọ́run kó ṣẹlẹ̀ ni olóòṣè dáadáa fún yẹn o sì rí sáadáa yẹn sí ó wọ ọlọ́run kó ṣẹlẹ̀ ni. bákan náà ni àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá aláàánú ń ṣe fúnra rẹ̀ ní bíi kọ́rọ̀jò ni bíi kọ́ darí ni bíi kọ́ pa àwọn èèyàn ni bíi kó jí àwọn èèyàn ni gbogbo àwọn nǹkan yìí náà ni kò sàdédé máa ṣẹlẹ̀ ó wù síwájú kó tó fi ṣẹlẹ̀ agbọ̀dọ̀ nígbàgbọ́ sí eléyìí náà ká má rò pé kinní kan ṣẹlẹ̀ ọlọ́run ọba kò wá wù láti ṣẹlẹ̀ ọkọ̀ sàdédé ṣẹlẹ̀ ni ẹnìkan tí ó kò lábẹ́ wíwu ọlọ́run ọba nínú tí ń ṣẹlẹ̀ láyé yìí nínú ẹ̀ nínú gbogbo tí ń ṣẹlẹ̀ láyé yìí kò sí o ọlọ́run bá sì tọ́ka wá sí eléyìí náà nínú alukur'an ọlọ́run bá aláàánú wọ́rọ́ bùkà yàkàlùkù mẹ́yà ṣááwù wà yàtàrù ọlọ́run lóhun ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lọ́ba tóun máa dá ń tọ́ bá wò òun lọ́ba tóun máa ṣe kíni òun máa dá tó bá wò ó àyẹn pé tó bá wọ ọlọ́wọ́n ọba ní ọ̀dá tó bá wò ó ní ó ṣe ó bá wò ó adáyàn lẹ́ni tó ṣe pé yóò lójú kan ó bá wò adéyàn tí ó lójú méjì tí ó lójú méjì ẹlòmíì àfa ẹlòmíì gan yóò lójú nípa kọ́ ọlọ́run ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́run tó bá ṣe wò mí ọlọ́run ọba ní máa dáyàn tó bá ṣe wò mí ọlọ́run ọba ní ìsàlẹ̀ sà nípa bẹ́ẹ̀ kó jẹ́yàn dáadáa ní ìsàlẹ̀ sà kó jẹ́ni tí ó máa darí nǹkan suratul qasas aya sixty eight ọlọ́run bá tún sọ láàyè mi ọlọ́run ni wọ́yẹ́ fún alùlọ́hù mẹ́yọ̀ṣá ọlọ́run lè mi ọlọ́run ọba yìí tó bá wù mí nìyí máa ṣe yìí tó bá wù mí nìyí máa ṣe níbi iṣẹ́ tèmi ọlọ́run àbí iṣẹ́ tẹ̀yìn ẹ̀dá náà ń ṣe fúnra yín suratul ibrahim fas twenty seven ọlọ́run bá tún sọ láàyè mi nínú alukur'an ọlọ́run ni wọ́húwọ́ lẹ́dí yusuf wíro kọ́ńfẹ̀l arham kẹ́yìfà yọ̀ṣá ọlọ́run ní bóbá ṣe èmi ọlọ́run ọba yìí èmi ní í máa ya fọ́tò yín nínú àwọn àpò bí ìyá yín gẹ́gẹ́ bó ṣe wò mí ọlọ́run ọba ó bá wò mí ọlọ́run ọba ń ìyá ẹlòmíì sínú ìyá rẹ̀ ìrìrì ó tóbi wọn ní àwọn bíìrì orí wọn ò sì tóbi tó bá sì wọ ẹlòmíì ń ya etí fún ni àfa àbí àbí bí etí ẹran ní ìyà fún wọn látòdì ọ̀run ọlọ́run lọ́tọ̀dọ̀ mi ọlọ́run ọba là torí ẹ̀ bó ṣe wò mí ọlọ́run ọba ní ma ya fọ́tò yín kọ́dà ń gbà mí àwọn àwọn àwọn àwọn tí wọ́n jẹ́ ìmọ̀ onímọ̀ ìlera ni wọ́n máa sọ fún wa pé ẹ má ṣe eléyìí tẹ́ bá ṣe eléyìí ọmọ yín lè rí báyìí ọmọ yín lè rí báyìí tó bá wọ ọlọ́run ọba kó rí bẹ́ẹ̀ ni bí yẹn bá ṣe é nì tọ́lọ́run ọba fẹ́ kó mo rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ bó o sì gbìyànjú tọ́ wá àwọn nǹkan kan tó o fi protect ara rẹ lójú méjèèjì kọ́ mọ́ àlàyé kan èyí tá a fẹ́ ṣe nínú tó so mọ́ àwọn iṣẹ́ ọwọ́ nìyẹn tọ́lọ́mọba aláàsọ fún wa pé òun náà lòun máa ń ṣe tó bóun ṣe fẹ́ ọlọ́mọba aláǹgbà ti ń sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ọlọ́ni wàlá òṣà ọlọ́hu tó bá wu ọlọ́run ọba làṣàlátọ̀hún àlẹ́kùn fàlàkọ̀ọ̀tàlùkùn ọlọ́run tó bá wu àwọn ọlọ́run ọba àbádẹ àwọn èèyàn àbádẹ sí yín ó ti yé wọn ó sì bá yín jà wọn pa yín bí fẹ́ tó túmọ̀ sí pé n ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn náà ni ọlọ́ọ̀nba náà ló wù pé kò ṣẹlẹ̀ sí sí wa eléyìí náà jẹ́ kan ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìgbàgbọ́ yìí tá a gbọ́dọ̀ ní sí kádàrá ká gbà pé ọlọ́run ọba òun lọ́dá gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé pátápátá gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé pátápátá òun lọ́dá àwọn èèyàn òun lọ́dá wa àwọn nǹkan tí ń mí òun lọ́dá wọn àwọn tí ò mí òun lọ́dá wọn àwọn ọ̀rọ̀ wa tá à ń sọ òun lọ́dá àwọn ìṣe wa tá à ń ṣe òun ló dáa òun ló dóyún òun ló dóṣùpá òun ló dójò gbogbo nǹkan ti ń bẹ láyé àtà tó fi dérí nǹkan táwọn ọmọnìyàn tá a fi ń ṣègbádùn láyé ọlọ́run ọba ló dá gbogbo ẹ̀ tó tó ẹ má rò pé kankan bẹ tọ́lọ́run ọba ọ̀dá o gbogbo ti ń ṣẹlẹ̀ pátápátá lọ́lọ́run ọba aláàdá ọlọ́run bá sì sọ ilé ìfún wọn náà alukurani ọlọ́run ni ọlọ́hu kọ́ọ̀lì kúkú lè ṣe ìhìn ọlọ́run lè mi ọlọ́run ọba gbogbo nǹkan pátápátá èmi ni mo wàhùwà alẹ́ kú lè ṣe ìhìn wákìl ọlọ́run lè mi náà sì ní mójútó gbogbo ẹ̀ ọlọ́run tún sọ láàyè mi eléyìí ń bẹnu sọ́dọ̀tò azumari five sixty two ọlọ́run tó sọ ní ààyè mi nínú alukoran nígbà tí ń sọ nípa ọ̀rọ̀ anábì wa ibrahim aleyhisalatu wasalam ọlọ́run sọ pé kí ni mo ń gbà ká anábì ibrahim kọ́ sọ fáwọn àjọ rẹ̀ pé wàlláhu kọ̀lákọ̀kún wà má ta àmàlùn ọlọ́run lèmi ọlọ́run ọba èmi ni mo dá yín àti gbogbo ohun ẹ̀ ń ṣe níṣẹ́ pátápátá eléyìí jẹ́ kó yé wa pé ọlọ́run ọba subahana ta ló dá gbogbo nta ṣe àwọn ìgbàgbọ́ mẹ́rin yìí ta gbọ́dọ̀ ní sí kádàrá ni tọ́ àmọ́ wa rí nígbà míì tó sì pàwọn èèyàn mọ̀ wá wò pé tó bá jẹ́ pọ́lọ́n bá ní fẹ́ nǹkan ajá sí pé ní àwọn mọ̀nìyàn à ní nǹkan kan tá à ń fẹ́ àbá àti ẹ̀ lágbára lérí gbogbo nǹkan àbí ẹlòmíì ọ̀fẹ́ máa lo kádàrá láti máa fi mú èsì wá pé kádàrá lójú kò wọ́n ṣe àbúrú náà ọmọnìyàn náà ń fẹ́ nǹkan ó sì lágbára láti ṣe ń tọ́fẹ́ àmọ́ àṣẹ tọlọ́hún fífẹ́ tọlọ́hún ni ó borí tọmọnìyàn ni kámọ̀ mọ̀ mú kára tọ́lọ́ káwọn kan lónìí wọ́n pè wọ́n ní jàbáríyà wọ́n ní pé gbogbo ń tà ń se ni ọlọ́run jẹ́ wọn pàwẹ́ káwọn se ni torí pé kádàrà ti wà kádàrà ń bẹ lóòótọ́ àmọ́ gbogbo tọmọnìyàn ń se ọmọnìyàn náà fẹ́ ó sì lágbára láti se ọtíye torí ẹ lọ́lọ́run bá aláàfin sọ fún ọ náà alukur'ani ọlọ́ni wà mí àtàṣà ẹni tó bá fẹ́ nínú yín láti dó déédéé kó dó déédéé wọ́n máa ta ṣahúnà ilà ànyàṣà allah rọ́bùl alamin àmọ́ ẹ nífẹ̀ kínní kan àyàfi kọ́lọ́mọ̀ bá aláwọ̀ fẹ́ tó túmọ̀ sí pé ntàwa náà fẹ́ ṣe wọ́tọ́ fẹ́ yọ lóríire ó wọ̀ láti yọ lóríire ọlọ́run náà wá wọ ọlọ́run síwájú lọ́lọ́run fi ní kó yọ lóríire ẹni tó sì fẹ́ yọ lórí ibú náà ni ó wù láti yọ lórí ibú ní ń mugbó ní ń takùtọ́ ọlọ́run ọba ní òfin ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọba torí ẹ̀ nígbà tó bá ti wá wò bẹ́ẹ̀ ni ó tún wá wọ ọlọ́run ọba náà bẹ́ẹ̀ pé kò ṣe kàn yẹn ẹ sì rí i pé bọ́lọ̀ ń ṣe lágbára làwa náà lágbára àmágbára ti wọ ọjọ́ tọ́lọ́run bá la agbára tọ́lọ́run ni ó sì borí tiwa ẹni tó fẹ́ lọ mutí nìsín òun ló fara wọ ara rẹ̀ lónìí lọ́bẹ̀ òun ló sì débẹ̀ ó ṣe kíni ọyọ̀ owó jáde ó fi ra òtítí ọ̀rà agbára kan ló lò yẹn ó tún wá wọ ọlọ́run ọba náà ó ṣe kíni kó lò síbẹ̀ torí ẹ̀kẹ́nìkan mọ̀ fún wa ní ẹ̀rí pé kádàrá òun ni òjò ṣe dáadáa òun ni ò jẹ́ kó wọn tẹ̀lé tọ́lọ́wọ́n bá a la torí bí kálukú ni tá a bá lápèjúwe ní tá a bá ń lọ ibì kan tá a bá rí ojú ọ̀nà ńlẹ̀ pé ìgò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ọ̀nà kan tó smooth ṣé àárín ibi tí ò smooth ni àárín ibi rígò àní rígò orí ojú ọ̀nà tó ṣe kí ni tó smooth láàárín àní sọ pé kádàrá ń gbà yẹn àwọn káwa ní alọrin ibi tí ò smooth káwa ní kádàrá ni àbí tẹ́nìkan bá wá jalè nínú ilé wa tó bá wá kó nínú ilé wa tó bá wá kó nǹkan wa lọ káwa gbà mú ká máa sọ fún wa pé ẹjọ́ kádàrá ni Hmm, alẹ́ ànígbà kádàrà lọ́wọ́ rẹ̀ kí ló dé táwa wá ń lo kádàrà fáwọn èèyàn nígbà tá a sẹ̀sìn eh, ọlọ́run ọba ẹ ọlọ́run kádàrà ọlọ́run ọba lóníkàwọ́ ọmọ ọmọ tí kádàrà ọlọ́run ọba lóníkàwọ́ ọmọ sẹ̀sìn ọlọ́run ọba ẹ̀jẹ̀ torí ẹ̀ ká má fi léyìí ká má fi máa mú ẹ̀rí wá níbi ọ̀rọ̀ kádàrà ní ìparí ẹnìkan wá bá umaru kọtọ́ọ̀bù níjọ́ kan ó ni wọ́n fẹ́ gé lọ́wọ́ ó wá sọ umaru pé kádàrà ni mo fi kádàrọ̀ ọlọ́wọ̀n bá ní umaru ní ìsọkúsọ lọ́n sọ àwọn náà fẹ́ gé ọ lọ́wọ́ nítorí kádàrọ̀ ọlọ́wọ̀n bá láàánú kọlọ́mà subhanahu wa ta'ala kó já lè sí kádàrá yìí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ subhanahu allahumma wa bihamdik ashadu allah ila ila anta asafika tubule. àdúgbò fún àwọn sheikh wa lórí ọ̀rọ̀ nípa kádàrọ̀ tí wọ́n ṣe lálàyé fún wa ọ̀rọ̀ nípa kádàrá náà ni èyí tẹ́ ti gbọ́ yìí kódà wọ́n ti sọ fún wa ní ó tún jù bá ń lọ àmọ́ ọ̀la pé àsìkò tí ò sí òní ò jẹ́ kí wọ́n rí ibi náà tán níbi àwọn tó ní ṣe pẹ̀lú kádàrá so kádàrá ó jẹ́ nǹkan tí ọba yìí gbà tó bá ti débi ọ̀rọ̀ pé n tó jẹ́ taláburú tó bá jẹ́ pé dáadáa ọlọ́run náà ló ṣe wá jẹ́ pé aburú ìtọ́lọ́run ló tún ṣe yìí náà gbogbo ẹ̀ pátápátá kó lómìn ìndìlá ọlọ́run ọba ní ìlànà sọ fún wọn pé gbogbo ẹ̀ pátápátá àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá subhanahu wa ta'ala kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kò mọ́ ṣàjẹ́ kí á nígbàgbọ́ tí ó yẹ kóró abẹ́lẹ́wọ̀n bá fún àwọn tí wọ́n rìn ètò yìí lọ́wọ́ kọlọ́mbà kó mọ́ṣábà aṣáánu wọn kó mọ́ṣábà aṣálékún dáadáa wọn kó mọ́jẹ́ kó tán dì wọn láéláé àwọn àtàwọn àrọ́mọdọ́mọ wọn ọlọ́njẹ́ kí wọ́n máa bẹ lórí dáadáa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala gba tí àgbọ́ ètò yìí náà ọlọ́mọṣàṣe mímú lò kó mọ́ṣàṣe rọrùn fẹ́ni kankan wa náà dáadáa oríire ayé àti talkeama kọ́lọ́n kó mọ́ṣàṣe fún wa aláti tó bèrè wàlá haúlà wàlá kú wata ilà bìlà ẹjá bèrè ìbéèrè lórí ẹ̀rọ fadila sheikh 08032 Zero zero eight three two four 0806150 Zero lẹ́ẹ̀kan sí 08032480615 ẹjá tó mọ̀ retí ètò yìí lọ́la alákọ̀tún orúkọ mi ni musadik ibn zakaria ibn Saadu ọmọdúà fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ fr friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.